إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطرى صلاتكم ونبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمى تسوات لوري دنك ولكنه أصول السنة أيتي الإمام أحمد بن أنبل رحمه الله تعالى tí wọ́n kójọ ní ṣókí láti lè ṣàlàyé fún wa ìtẹ̀ kí abdúlé lórí ní àbíọ́ká tó ń bẹ ní ìbámu pẹ̀lú àbíọ́ká anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn asahaba bákan náà àwọn tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n عن نبو محمد صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا ẹni tí ìmánì rẹ̀ pé jù nínú àwọn olùgbàgbọ́ òun náà ni ẹni tí ìwà rẹ̀ dáa jùlọ aṣàlàyé nǹkan tí oúnjẹ yíwa fún wa bá ṣe ń bọ́ lọ́wọ́ bá lò bá ṣe ń bá ní Muhammad sallallahu alaihi wasallam lò bá ṣe ń bá ọmọ ìyẹn ẹgbẹ́ wa lò bá ṣe ń bá ẹranko lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí Islam tó kọ́ wa tó ṣe pé ìwà náà ni gbogbo ẹ̀ tá a bá ní káwò fínífíní a máa tẹ̀síwájú lórí lẹ́yìnlẹ́ ìgbà tí a ṣàlàyé fún ọ pé ọ̀rọ̀ nípa iman ó jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọnù ojú tí ń kálukú fi wò ó yàtọ̀ tẹ̀ra wọn ṣùgbọ́n nípa àwọn èèyàn fi wò yìí tó bá ti yàtọ̀ sí nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa àti àwọn sahaba radwanullahi alayhim tí wọ́n wà lórí ẹ̀ ẹni àmì eléyìí ló fà tó jẹ́ pé kanú àwọn afẹ́ṣin al-imam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ní wọ́n amma qawl al-qa'il ọ̀rọ̀ tí èèyàn kan bá sọ àti ẹni tí ó sọ ọ̀rọ̀ kan kí lọ́rọ̀ náà ipe innal iman ipe ń tàǹtì ní imáàlì إذا ذهب بعضه ذهب كله tí apá kan rẹ̀ bá ti lọ gbogbo ẹ̀ ti lọ nìyẹn a sọ fún wa pé àwọn kan gbà yí pé èèyàn bá ti ṣe ẹ̀ṣẹ̀ kan nínú ìtọ́jú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pàtàkì lọ irú àwọn èyí tí à ń kà fúnra wa níbi kótóbá jùmọ̀ èyí tí a ti ń bábọ̀ láti yọ ọ̀sẹ̀ nílùú kan ẹni wá fi lè kó sí kan nú ẹ̀ àwọn kan sọ wípé ara ìmánì tó ṣe wípé tí kan nú ẹ̀ bá fi lè mí gbogbo ìmánì ti lọ ni a ní eléyìí ọ̀rọ̀ àwọn alkhawarij ọ̀rọ̀ àwọn alkhawarij bákan náà àwọn múrjìá wọ́n gbà pé ìmánì inú ọkàn ló wà so kò ní kankan ṣe pẹ̀lú iṣẹ́ ara ìyẹn àwọn tí a pè ní jahmiyatul murjiya àbí almurjiyatu aljahmiya àwọn tó ṣe pé wọ́n jọ ọmọ lẹ́yìn jambu sọfwan ẹni tó bá ti gbà pé Ọlọ́run bá ń bẹ tó gbà pé Ọlọ́run subhanahu wa ta'ala ló dá àti wẹ́ẹ̀bẹ́ lọ wọ́n á nínú mi nínú yìí nítorí báwo kó ṣe lẹ́yìn ìgbà yẹn nìyí kò bá jẹ́ pé nǹkan tó bá ní àròyọ́kùrù nínú ìmánì mọ̀mí nínú irú èèyàn bẹ́ẹ̀ torí pé àwọn iṣẹ́ a wọn à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn ìyẹn èso lásán ni ni wọ́n àwọn náà ní kí èso ni kò ń ṣara bẹ́ẹ̀ ni àwọn tó ha. àwọn sọ wípé àwọn nǹkan wọ̀nyẹn àwọn sara imani ṣùgbọ́n ọ̀ràn yẹn ni wọ́n ọ̀ràn yẹn ò ní àwọn etí ẹ̀sìn bá dé ká mọ̀ ni ṣùgbọ́n ẹni tí ó bá sọ náà wọ́n ní ààrẹ sọ pé kí ni kò ń ṣe mùmí ni ààrẹ ní kò ń ṣe ni so àwọn àbí jahamiyatul murji'a àwọn wọ́n fọwọ́ fúfú yẹ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe ìrun kíké ní àrò gbígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn murji'atul fuqara àwọn gbà pé àwọn nǹkan yẹn ẹni tí ó bá ṣe tí ò bá ṣe wọ́n ìró èèyàn bẹ́ẹ̀ yóò jí àwọn adú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n àti lè pé kí ni kò ń ṣe mọ̀mìnì àwọn kọ̀wárì àwọn gbà wípé a ẹni tí ó bá ṣe ẹyọ kan nínú àwọn nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ yẹn irun ni àwẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ̀lọ́rọ́ nìkan nínú àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ tó jẹ́ ṣe ńláńlá bí ìdìnnà ṣíṣe ọtí mímu tẹ́tẹ́ títa ẹyọ kan ló lọ ṣe nínú ẹ àbẹ́yọ kan ló gbé jù lẹ́nu àwọn nǹkan tí ó yẹ kó ṣe àwọn gbà pé kékeré ni torí kí wọ́n gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun náà ni wọ́n ń pè ní imani tẹ́ ọ̀kan bá ti ń bí sí bẹ́ẹ̀ gbogbo imani ó ṣe kí ni omi sì náà nìyẹn ṣùgbọ́n àwọn ahlu sunnah wal jamaa àwọn jẹ́ kó yé wa pé rárá àwọn nǹkan wọ̀nyẹn wọn sí lẹ́bù kan náà wọn sí ní lẹ́bù kan náà ìní ìgbẹ́ tó ṣe pé tó bá mí sí àmì máa dínkù ni ṣùgbọ́n máa ń ṣe ń bẹ̀ ṣùgbọ́n dínkù ṣùgbọ́n ìmáà ṣe kò tí ì jó tán èmi dẹ̀ ń bẹ tó ṣe pé tí ó bá mísì ní àárín ìmánì ti jó tán èmi ń bẹ nínú àwọn aṣẹ́ tó kọ́tí ìyàn bá ṣe àárín ìmánì ṣe kí ni ó dínkù ní kò ìjó tán èmi ń bẹ tó ṣe pé tí ìyàn bá rọ́ọ̀lù á sọ pé kí ni ìmánì yẹn ti tán eléyìí ni nǹkan tí àwọn ahlu sunnati wal jamaa tí wọ́n dúró lórí tó ń bẹ ní ìbámu pẹ̀lú ìntí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó fi àwọn sahaba radwanullahi alayhim ó fún wọn lẹ̀lẹ̀ lórí ẹ̀ so ó ní tí ẹ bá sọ pé ìdàdá àbàbà àbòbòdà àbọ̀kó lo pé tí apá kan iná ní bá ti ní gbogbo ẹ ti ní ìsìnyẹn ó ní fàáda mọ̀nù وهذا هو الأصل الذي تفرعت عن البدع في الإيمان wọ́n ní ìpìlẹ̀ tí gbogbo àwọn àdádálẹ̀ ń fọ̀rọ̀ ìmọ̀ ní ibi tó sì fa inú bọ́ọ̀nù torí pé wọ́n lérò annabu mataza àbàbà àbúrú tí akákan nǹkan tí ó parapọ̀ tó di imani tó bá fi lè gbé záàbà kulluhu gbogbo ẹ̀ tí ó ti lọ nìyẹn làmìyàn kọ́mí tó ṣe kò sí nǹkan tó ṣẹ́kù máa kò sí tó ṣẹ́kù máa ثم قالت لنا عن wọlmọ̀tẹ́sílá àwọn kàwárí àti mọ̀tẹ́sílá àwọn sọ wípé huwa majmu'u ma amara Allahu bi ìtànkè mímọ́yìn ó ní àpapọ̀ tọ́nà ọba paláṣẹ wa rasulu àti òjíṣẹ́ rẹ̀ wọ́wọ́ al-iman al-mutlaq eléyìí ní ìtànkè ní al-iman absolute iman kama qalahu alul hadith gẹ́gẹ́ bí àwọn àfá aládìsí àwọn àfá súnnà ni wọ́n ṣe sọ qalu fa idha dhahaba shay'un minhu wọ́n ní tí nǹkankan bá fi lè lọ lam yabqa ma'a sahibil al-imani shay'un àwọn nìkan kò ṣẹ́kù pẹ̀lú ẹni tó ṣe pé agbègbè yìí lọ lára rẹ̀ fàyàkùn ti náà yóò máa bẹ́ẹ̀ nínú ẹlọgbére so àwọn afá aládìsí àwọn àlùsọ́nù ọgbà pé ìtọ́lọ́ ọba paláṣẹ òun èyí máa ń yìn àwọn kàwárí jù náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi táwọn àti ìyàtọ̀ sí àwọn afá aládìsí àwọn onísúnnà òun ni wípé àwọn gbà pé tí kan nú àwọn nǹkan yẹn bá ti lọ gbogbo ẹ lọ nìyẹn ṣùgbọ́n àwọn àlùsọ́nù àwọn ò rí bẹ́ẹ̀ àwọn ò rí bẹ́ẹ̀ وقالت المرجئة أو مرجئة على اختلاف فرقهم آه tàbá ní kádùsù gáàdì pé iye àwọn gúúta náà tún pín sí àwọn nílá túnzí ibò ìkàbáyì wàtẹ́kùlù wàjúbá ti dọ́hírá ṣe àmìlẹ̀ ìmáà èèyàn ṣe ọlọ́run ọba ó mutí ni ó jalè ní ó ta tẹ́tẹ́ ó ṣe zìnà ó gbowó èlé ó gba bíráìbù wọn ni gbogbo àwọn kan ìlọ́dà àwọn mọ́ṣíà ìpè kò lè ti dànù bákan náà kéèyàn gbéjú sílẹ̀ àwọn nǹkan ọ̀ràn èèyàn irun àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ àwọn alwajibat az-zahira àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn tí gbogbo wa ń fojú rí wọ́n ní gbogbo àwọn yìí ń kọ́ la tuzhibu shay'an min al-iman kò lè mú kankan kúrò ní ìmánì ẹ̀ ó ta tẹ́tẹ́ ó ṣe zìnà ó bákan náà kò kírun kò gba awẹ kò yọ zaka owó ẹ kò lọ áàdì kò lè ní kápá àti lọ gbogbo àwọn eléyìí náà ó gbèdì sílẹ̀ wọn ní yẹn yìí láti fi ibu ṣe án ìnàjú ìmá kò mú kankan kúrò nínú ìmá ni that is opposite n táwọn kàwáríjì sọ làwọn múrídìí àsọ àwọn kàwáríjì àwọn ní tó bá fi lè gbé ọkàn kálẹ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kó gbàgbé ara ẹ̀ kó ń ṣe mú mi ní mọ́ ó ti di kèfèrí àwọn múrjíà wọ́n ní ẹ̀yìn eh, òyọ́ kúrò ní ìsìláàmù kò sí tó lè ṣe mú àwọn ìkàtọ́nà ọba ṣe léèwọ̀ òyọ́ kúrò nínú ìsìláàmù bẹ́ẹ̀ ni kò sí tó lè gbéjù sílẹ̀ nínú àwọn ìkàtọ́nà ọba ṣe léèwọ̀ ní kò túmọ̀ sí pé kí n ṣe mùmìnì so wọ́n ní rìgálẹ̀tọ̀ gbogbo àwọn fírọ́kù wọn ẹnu wọn kò so sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ní fayakunu shay'an idla dha'aba shay'un minhu lam yabqa minhu shay wọ́n torí pé tí nǹkankan bá fi lè lọ́gbẹ́ kò sí nǹkankan tó ṣẹ́kù ma fayakunu shay'an wahida so imani kẹyàn ọ̀kan náà ni yẹ́sẹ̀wì fi al-barru wal-fajir tó ṣe ike atẹ́ni rẹ̀ o àti kòkí èèyàn akẹgbẹ́ ni wọ́n ń bẹ̀ fún àjọra wọn lọ wọn nususu rasulillahi wọn nususu rasul sallallahu alaihi wa tabi tadullu ala dhahabi ba'dihi wa baqa'i ba'dihi ṣùgbọ́n tá a bá ní ká wo ọ̀rọ̀ tánàbí sọ̀kalẹ̀ àti táwọn sàádé náà sọ̀kalẹ̀ in tó ń tọ́ka sí òun ni pé ẹni tí ó mutí àtẹni tí ó mutí ìkíníkejì wọn ìmọ̀ ni òun lè dọ́gba. dàtí ìmọ̀ni àwọn méjèèjì kò lè dọ́gba èèyàn kan ṣe zìnà ó ń jalè èèyàn kan zìnà nìkan lòun ṣe ìmọ̀ni ẹni tó ń ṣe zìnà tó ń jalè àti ìmọ̀ni ẹni tó ń ṣe zìnà kò lè dọ́gba káwọn tí òun ò ṣe zina ni so ìmọ̀ni ẹni yóò mọ̀ tó ràn wọn lọ bí wọ́n ṣe mú àṣẹ ọlọ́wọ́n bá ṣe sí òní ìmọ̀ni rẹ̀ ń ga sí bó ṣe ń rọ́lu reduce the sake bákanáà àwọn nǹkan tọ́lọ́wọ́ bá pa láṣẹ pé ká ṣe bó ṣe ń ṣe sí ní ìmánu rẹ̀ ń ga bó ṣe ń bá àwọn nǹkan yẹn jù sílẹ̀ tí ó ṣe òun ni ìmánu rẹ̀ ń dínkù ó lè máa dínkù bẹ́ẹ̀ dínkù bẹ́ẹ̀ sí èjò tán pẹ̀lú kó ń ṣe àwọn nǹkan yẹn kan tí è lọ ṣe tó ṣe pé tíyàn bá fi lè ṣe òun tí ẹ ó gbéyàn kúrò nínú ìmánu complete àbí tí è gbé jù sílẹ̀ nǹkan tó ṣe pé tíyàn bá fi gbé jù sílẹ̀ ó gbéyàn kúrò nínú imani completely ṣùgbọ́n ká sọ pé gbogbo àwọn nǹkan tó rí ó constitute imani ike gbogbo ẹ̀ lẹ́bù kan náà wá ike tí wọn bá ti ṣe gbéjú sílẹ̀ yọ kan bẹ́ẹ̀ ike nìyẹn kò ń ṣe gbìyànjú mọ́ eléyìí ó kì í ṣe ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam tàbí sábà gbogbo ọ̀rọ̀ rẹ̀ papọ̀ bákan náà ike ká sọ pé ẹni tó bá fi lè pé nǹkan kan ti sílẹ̀ àbótí ẹ̀gbẹ́ gbogbo àwọn kìíní ìjù sílẹ̀ ipe ẹni ìmánu rẹ̀ ṣe wà intact eléyìí kò fi ń ṣe ọ̀rọ̀ tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oníkàkà òní yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí anábọ̀lá kan tó sọ ike yá kúrò jùlọ náà rí nǹkan àti kọ́lùmí kọ́lù lọ́rọ́ kìíní ìmánu yóò jáde nínú náà ẹni tó ṣe ike bí tí ó ju bí dèdè ọmọ náà gún lọ nínú ìmánì bá ń bẹ nínú ọkàn rẹ̀ ó lè wọná náà ṣùgbọ́n tó ẹkọ́ ń bẹ nínú ọkàn rẹ̀ ní tí ó ọmọ náà gún lọ ní ìmánì yóò ṣe kìnnì yóò jáde bẹ òun náà ní ta ní la ilaha illallah àti àwọn nǹkan tó súnmọ́ tó já àwọn májẹ̀mú tó pàtàkì eléyìí là á ní nǹkan tí ó kéré jù tí wọ́n fi lè jẹ́ kìnnì مؤمنين ولهذا كان أهل السنة والحديث تري لي أهل السنة والحديث على أنه يتفاضل ونيماني ومن لكم ومن لكم ومن لكم إيمان يا ما جرى وجمهورهم يقولون يزيد وينقص ọgọ̀rọ̀ àwọn alùsùnà ọgbà pẹ̀kìní ìmọ̀ ni a máa lékún àdèmàdíkù ọmọ inú mọ́ ni a kó lè yẹ sí ẹlòmí ni wọn aṣọ ike kí ni máa ní máa ń lékún wàlẹ́ àkúrú ya ń kù sábàwọ̀ ọ̀rọ̀ rẹ̀ onídìgbóló ń pé ó ń dínkù sí kàmá rúwì àn máàlìkì ìdàrúwà àtẹ́yìn yẹ wọ́n ṣe gbà látọ̀rọ̀ imam máàlìkì nínú ẹgbàwá kan ní ẹgbàwá méjì tó látọ̀rọ̀ rẹ̀ wọ́n mínú wọn ń bẹ̀rẹ̀ kó máa ń ó ń jùlọ gẹ́gẹ́ bí abdullahi bin mubarak so lẹ́yìn eléyìí ní ààyè mi ṣẹ́kù zẹ́mìn tèmíà rahimahullahu ta'ala tó wá sọ wípé ta'allamna al-iman gẹ́gẹ́ bí kan náà sàábé ọ́ ìfọ́kàtí ẹ̀kọ́ lọ sí ibẹ̀ yẹn ṣẹ́kù zẹ́mìn tèmíà rahimahullahu ta'ala nínú majmu' fatawa bákanáà wọ́n ni wala hada tanaza'a العلماء في تكفير من يترك شيئا من آبي لين باتنا سورون قاوان كتي أجي أريدون إسنتاما دي أوزيبا حاجني إروني أوان كوالي وني ولهذا قولي لي تنازع العلماء أنه أوان فوقو لوري في تكفير من يترك شيئا من آبي الفرائض الأربعة nípa ìdóso tó bá ti lè gbé kankan jù sílẹ̀ nínú àwọn nǹkan ọ̀ràn yẹn mẹ́rin yìí afọ̀fún wa pé ó ń bẹ nínú àwọn nǹkan tí ó fọ́ọ̀mù ìmánì ìdóso pé tíyàn bá gbóhùn jù sílẹ̀ ìmánì yóò pòórá so ìtààmù ní orígun ìsìláàmù márùn táàmù amáláyìlá ìlàlá ìjẹ́rìí kámẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ìkànnì ìrún kíkí àwẹ̀ gbígbà zaka yíyọ hajj lílọ ó jẹ márùn so títí la ilaha illallah yẹn ìyẹn a ní òun dúró ìtọ́pìlẹ̀ jẹ́ kí yẹn sì jẹ́ mú mi ní oníkélé ìwọ àmì ṣùgbọ́n ẹni tó bá ti lè gbé jù sílẹ̀ ẹni tí ó bá gbé jù sílẹ̀ ìkánú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù bí a kò kì í kírun àbí kò kì í gbáwẹ̀ àwẹ̀ Ramadan àbí kò yọ zaka dúkìá rẹ̀ àbí kò lọ áàdì tó lẹ̀ ní kápá àti lọ ó lẹ́nu àwọn àkókò lórí pé ṣe kékeré ní irú èèyàn bẹ́ẹ̀ àbí kò ṣe kékeré báàdà ti kíra rẹ̀ bí ojú ìlú wa gbogbo ọ̀nà gbà pé ọ̀ràn ẹ̀yàn nìkan yìí ẹnìyàn náà bẹ́ẹ̀ gbà pé kí ọ̀ràn ẹ̀yàn ní ká ṣùgbọ́n kò kírun ọ̀ràn ẹ̀yàn ní kí agbáwẹ̀ nígbà tí ọlọ́run bá fún wa ní agbára àti gbà bákan náà ọ̀ràn èèyàn ní káyọ̀ ìzàkà owó wa tọ́lọ̀ wá fún wa ní dúkìá tí zakawọ̀ ọ̀ràn èèyàn ní káyọ̀ ájì tí abámi agbára àti lọ ẹnìyẹn gbà ṣùgbọ́n kò wá ń ṣe àbógbé kan jùlẹ̀ nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn lẹ́yìn ṣàádà rẹ̀ ó gbé kan jùlẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí wọ́n nínú àwọn afá àkókò lórí pé ṣé kéfèé nínú wọ́n sọ pé àwọn àfóòkò lórí pé gbogbo nǹkan tó constitute imani ẹni bá fi lè gbé kan dùsúlẹ̀ ń bẹ́ pé ṣe kéferì èyí àwọn afáàfún lé lórí ohun nǹkan mẹ́rin tí a sọ yìí àwọn tẹ̀síwájú wọ́n nípa àmọ̀ ṣàhàdàtàn ẹ̀ẹ̀rí ká pé kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ fún Muhammad sọlá àtọ́lá kò jíṣẹ́ ọlọ́run ọba ni ó ní ìdáàlẹ̀ yàtàkàlẹ̀ ní imá ma'al kudra tí ó bá sọ wọ́n jáde kò sọ ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah kò sọ jáde lẹ́nu ma'al kudra bẹ́ẹ̀ ni ó lágbára àti sọ kí ń ṣe ọ̀yàyà tí ó lè sọ̀rọ̀ kò wá sọ ọ́ jáde fọwọ́ káàfin kẹfìrí ní wẹ́yìn rẹ̀ bí ti fáfin mùsùlùmí ẹnu àwọn mùsùlùmí kò lórí eléyìí fọwọ́ káàfin bá fínà wà wà níwà ìgbà fọlàfin ó mọ́tí fọ́ ìmọ̀tìrà kẹfìrí ní gbangba àti nínú lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ìjọ yìí dàtí ìjọ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wa ìmọ̀tìrà àti àwọn tí wọ́n jẹ́ ìmáàmù ìmáàmù ìjọ anábíwa muhammad sallallahu alaihi wa sallam wa jamahiri ulama yìí àti èyí tó pọ̀ jù nínú àwọn àpá ìjọ yìí lẹ́yìn ẹ gbàtàpà tó léyìn wọ́n wá ní wàbá àbátọ́ ifatun minal murji'ati àwọn kan àwọn murji'a àwọn tó sọ wípé kí ni ìtó pàtàkì ọ̀rẹ́ mi tó gbẹ nínú ọkàn nítò pàtàkì lọ òun ni kátìgbà pé ọlọ́run ọba oúnjẹ àrùn ló dá wa lóṣù nínú ọkàn pé òun ló pàtàkì jùlọ wọ́n ní àwọn múrìjà yìí àwọn kan nínú wọn kò ṣe gbogbo wọn torí pé gẹ́gẹ́ bí ta ṣàlàyé fún wa pé àwọn múrìjà tó fùkàn á àwọn gbà wípé iṣẹ́ ara tá à ń ṣe ìrùn kíkí àwẹ̀ nígbà tí ẹ̀kọ́ wọn ṣara ìmọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ọ̀ràn yẹn ni ẹni tí ó bá lè ṣe yóò jí àwọn wájú ọlọ́run ọba ṣùgbọ́n sẹ́ni yẹn ṣe àṣùwọ̀n sọ pé kò kí n ṣe mùmí nítorí pé kò kí n kò ṣe gbogbo àwọn nǹkan yìí àwọn ní ẹ̀ẹ́ àṣùwọ̀n pé mùmí ni tó àwọn múríyá ni wọ́n sọ yìí tó wọ́n bá àbàtọ̀ yìí fọ́pẹ̀ ní àwọn gúrùpù kan náà àwọn múríyá wọ̀hún jàmíyàtul múríyá àwọn náà ni àwọn tẹ́jẹ́ jàmíyà nù wọn àwọn alábòṣe pé wọ́n fi ọwọ́ kékeré mú àwọn iṣẹ́ oríkèéríkèé ara tá ń ṣe ìrún àwẹ̀ kẹ̀kẹ́ mọ́ra wọn tó wọ́n fi bẹ́ẹ̀ kàákún lọ títí kajam gẹ́gẹ́ bí jáàmù tó jẹ́ olórí wọn wà sọ́rílé àti sọ́rílé wọ́n á ti bọ̀ èyí máa àti ẹni tí àtàwọn tí wọ́n jẹ́ followers wọn. ìlànà ìdàkárùn-ún sọ́bìkan bí kan gbé wọ́n ní tí wáyé tó bá nígbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ tó gbà pọ́lọ́wọ́ bá ń bẹ ọlọ́run ló bá wọn olóṣèlú mú ọkàn rẹ̀ káàna káàkiri nǹkan bọ́ọ̀ì dúnà bá ti ẹ̀yà àlùfẹ́ pé kèfèrí ni níta ní báwa ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n nínú òun ṣe kèfèrí wọ́pọ̀ takọ̀dámà tẹ̀m̀bí ala asli hada wọ́n lè àtìṣàlàyé àti ibi tí ọ̀rọ̀ yìí ti wá àti ṣàlàyé ìwádìí wọ́n wá kọ́ lórí mùsàdà ó ní ọ̀rọ̀ tó jọ́rọ̀ dáadáa lẹ́yìn ti islam ní islam láàmì yakul ahadum ahadum ahadum al-ayyuma kò sí kanú àwọn afá tó sọ̀rọ̀ eléyìí wọ́kọ́ takọ̀dámà kí ẹni yẹn sọ ọ́ síta dandan ni kó sọ ọ́ síta báwo àfáàní kódà wa anna wujud al-iman al-batin tasdiqan bákan náà bíbẹ ìmánì tó ń bẹnu ọkàn tasdiqan lẹ́ni tó gbà fún ọlọ́mọba subhanahu wa ta'ala wa hubban آه، بكنا مين في الله قيادا أتي بدون الإقرار الظاهر ليس في إقرار هناك صوت ممتنع إليه إن كان سيودي الله وأما الفرائض الأربع أيواري الله كان ورأينا ماني في أطو فإن جحد أجوب شيء منها tó bá fi lè tako ìjọ́nà yẹn kan nínú àwọn nǹkan wọ̀nyí bá dàbò lóbi hujja lẹ́yìn ìgbà tí ẹ̀rí bá ti dọ́dọ̀ rẹ̀ pé ọ̀ràn yẹn ní ká kírun ọ̀ràn yẹn ní ká gbàwẹ̀ ọ̀ràn yẹn ní ká ṣe hajj ọ̀ràn yẹn ní ká gbé kí ayọ̀ tá a bá ní agbára àti ṣe ó wá ní òun ògbà ń tòun fọwọ́ káàbù kìfìrí ni wàkàdálìkà man jahada ta'rima shay'in min al bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ó bá fi lè tako ìjẹ́ ìwọ̀ kankan náà àwọn nǹkan tó náà bá ṣe léwọ̀ agbọ́ ìra èyí tí ó hàn wàlmútawá ti tààrí mọ́ á èyí tó ṣe pé ìpé ní haramu ní nǹkan tí ẹ̀rí yẹ tẹ̀léra wọn ní tabawunu al kalfawahish gẹ́gẹ́ bí ìzìnà ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àkànní kó wá nínú wà pé zina haramu ni tó ń bọ́ lọ́wọ́ bá ti sọ tó nú alukur'an olóhùn gbà pé haramu ni kánípẹ́ ní ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù lápẹ́jú ló wá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ àwọn afáàní ẹ̀ka fún ẹ̀jẹ̀ kó mọ̀ pé òun zina ṣiṣẹ́ haramu ni wọ́n zóòlù mi ká máa ṣàbòsí fáwọn èèyàn olóhùn gbà pé haramu ni wọ́n káde ká máa parọ́ olóhùn gbà haramu ni tó mọ́tẹ́ pàwọn kàwáyé ni ó nà nú alukur'an ó nà nú hadith wọ́lkámùl ọtí mú olóògbà pé haramu ni wà náà rúgbàlì àti tó jọbi eléyìí wà á mọ̀mọ́ làmtakùn àlẹ́ ìlhújá ṣùgbọ́n ni tí yóò bá mọ ẹ̀rí tó sọ ike ọtí mú mú haramu ni tó sọ ike dìnà ṣíṣe haramu ni tó sọ ike irọ́ pípa haramu ni àbòtí ṣíṣe haramu ni kò mọ ẹ̀rí yẹn torí pé ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù lápèjúwe mislu an yakuna hadith ahdi bil islam iko iko jengo ya islam au nasha ibadiyatin ba'ida adibi tó fi egbe lẹ́yìn ìgbà gba islam tani ibi tó jìnnà si igboro tí o ti ma ẹ̀sìn ni gba islam ṣùgbọ́n tó ń gbénu gbó pẹ̀lú kò sí nínú ìlú bí tí ìmẹ̀sìn wà tó ṣe wípé gbọ́ èyí tó jẹ́ wọ́n ní lamtẹ̀blé ho fi ha ṣara islam àwọn òfin islam ò dọ́dọ̀ rẹ̀ bí lásìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn kan gba islam wọ́n dẹ̀ padà sílù wọn so àwọn òfin tuntun tó ń dé nípa ẹ̀sìn àwọn ò máa ń ti wọn ẹnu wọn bá tán lọ́dọ̀ ẹlòmí ò sọ̀rọ̀ jà ń gbà mí nínú àwọn òbí wa àbí nínú àwọn àgbàlagbà tó yẹ pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó ta kwaya alukurani ni ṣùgbọ́n ìwò lè pè ń kéfè rí bó tiẹ̀ jẹ́ pé ìdájọ́ ẹni tó bá ta ko nǹkan tó clear nínú alukurani àti sunna ìdájọ́ ẹni pé kí ni kéfè rí ni àbí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ nínú alukurani àti sunna tó jẹ́ nǹkan tó clear tí àwọn ẹ̀rí rẹ̀ wá ní sísẹ̀ntẹ̀lé ẹni tó bá lè ta nǹkan yẹn tó wá tó sọ pé nǹkan yìí aláàlí ni àbó ní nǹkan yìí haramu ní tó yẹ pé ìdàkejì ni tọ́lọ́wọ́ bá sọ àbí tánàbí sọ àmì ẹnìyẹn ní kìfìrí ìyẹn tó bá mọ̀ ó wá ní ẹ̀ẹ́ o bóun máa ṣe sọ tòun yẹn ìyẹn kan ò lè sọ kankan fóun ṣeré yẹn bẹ́ẹ̀ kò jẹ́ sí ìdìkú ma pàtàkọ́nà tó àyè ìjà evidence tó wà establish lé lórí ṣùgbọ́n ẹni tí ó mọ̀ tó yẹ pé láyé kó kàn sí irun kó ṣe ó wá tako nǹkan tó ṣe pé nǹkan ẹ̀rí lẹ́nu alukur'an àbí inú sunna anábọ̀ muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ẹ̀rí tó ṣe yí pé kí ni ẹ̀rí yẹn tẹ̀léra wọn ni àmì sáré sọ pé kéfì rí ni irú èèyàn bẹ́ẹ̀ in tí ó ṣíwájú òun ni ká ṣàlàyé fún ìpè ohun eléyìí tó sọ ọ̀rọ̀ burúkú ni torí pé ó tako báyìí báyìí báyìí tó kílẹ̀ nínú alukur'an àbí inú ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam tó kílẹ̀ wọ́n á gbọ́ tán tó ní àbá àti tiẹ̀ ló sọ lẹ́yìn ó ṣe máa ṣe tèmi lélẹ́yìí èmi ò gbá nǹkan yẹn ní ìgbà ń tèmi bẹ́ẹ̀ yóò di kìfìrí látàrí eléyìí ti afáàn sọ fún wa ìpè fọdọ́n àwò ghanitọ́ àbóṣemi sí fọdọ́n na anna lẹ́rìnà àmàlù àmàlù salihat yustafnauna min tahrimi al-khamri ó ṣe ní sẹ́kì ó pa àwọn tó ṣe yí pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn lè ṣe kí wọ́n lè mutí kama zalika fi zalika alladhina fataba umar gẹ́gẹ́ bí àwọn kan wọ́n ṣe ṣe mistake ń pọ̀ ọ̀rọ̀ ti dé وامثال ذلك فإنهم يستتابون وتقام عليهم الحجة وتقام الحجة عليهم فإن أصروا كفروا حينئذ ونواوي بيع عاقي evidence يواني lásìkò Umar ìkanú àwọn sàábé omutí sórí ẹ̀wà wo pé ọtí tó mú yẹn pé ah, ọlọ́run bá ti yọ̀ǹdẹ̀ fáwọn ni ah, ah, ọ̀nà ọlọ́run fi yọ̀ǹdẹ̀ ọtí fún yí ọlọ́run ṣọtí léwọ́ ó ní a ọlọ́run bá sọ pé lẹ́sà alẹ́lẹ́dínà amanu wa amilu salihati junahum fi màfáìmù ìdá àmàtàkàn àwọn tán gbọ́ ọlọ́run àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá kò sẹ́sẹ̀ fún wọn níbi nǹkan bá jẹ ẹ́ kò sẹ́sẹ̀ fún wọn níbi nǹkan bá bá ti so òun wo pé ìyẹn túmọ̀ sí pé nǹkan bá mu tí náà kò sí nǹkan tí ó jẹ́ tó burú bẹ́ẹ̀ ọmọ rọ̀dọ̀ láwọn àánú pípẹ́ nìyí mu tí náà ó kọ́ ní kan ọkọ nìkan ṣe é lẹ́gbà fún ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wípé ọtí ò kì í ṣe ìwọ̀ fáwọn tó máa gbọ́ lọ́wọ́ bá gbọ́ yẹn mo mọ̀ lè ṣẹ̀wá jókòó tì yẹn èké ayé alukùránì tó ṣe ọtí léwọ̀ ni ṣé o sì dúró ti gbólóhùn pé ẹni tó bá gbọ́ bá gbọ́ a ṣe fún ọ ṣùgbọ́n tó bá wá ìsìsì pé ẹ̀tọ́ ni odi kẹfẹ́ yìí gbà odi kẹfẹ́ rí so irú ẹ̀ṣẹ̀lẹ̀ láàrin àwọn ẹni ìṣíwájú ṣe pé mistakenly àbí erroneously èèyàn lè pè nǹkan tí ó kì í ṣe ah, aláàlì ní aláàlì àbí nǹkan tí ó ń ṣe haram. kí wọ́n pè ní haramu so irú èèyàn bẹ́ẹ̀ àlàyé ló kọ́kọ́ ní ìdìnnà ẹ̀ẹ́ nítorí sọ yẹn correct ẹ̀rí lélẹ́ ẹ̀rí lélẹ́ ìtọ́lọ́mọ bá sọ ni tọ́wá ní èmi oṣù gbà náà tí nǹkan ẹ̀rẹ̀ jẹ́ nǹkan tó clear wọ́n ṣe ẹ̀ǹtí àpènìta àmọ́sí tẹ̀fíìr oní ìpínlẹ̀ kẹfìrí wọ́n ṣe lórí èèyàn bẹ́ẹ̀ fàyínà mustatabu wàtúkọ́ ọmọ ìṣòjẹ́tù àlẹ́yìn wọ́n ní katuba bákan náà wọ́n fi ẹ̀rí hàn án wọ́n ní àfàyìn àfọ́rú táwọn wá ìsìsì pé táwọn sọ yẹn náà làwọn á sọ káfọ̀rú iná ìdí ó di kìfìrí nígbà yẹn wàlá yẹ́ká ń bí kò fúri yìí kọ̀bìlà dáálé à ní kí wọ́n jẹ́ fèrè ṣíwájú ká tó fi ẹ̀rí àwọn kama lam yahkumu sahaba bi kufri kudama bin mọ̀bẹ̀rún báwọn sàábí ò ṣe pé kudama bin mọ̀bẹ̀rún tí wọ́n pè ń kéfèrè wa ashabi àti àwọn tajẹ́yìn rẹ̀ tajọ mutí lámà ghalitu fi ma ghalitu fi ìmìnà táwì ìbátan ṣe mistake níbi tájú ṣe mistake níbi ìrò ọtí aláàlú ni fáwọn ń torí fáwọn jẹ́ olùgbàgbọ́ wọ́n máa yà yí pé ọtí mímu aráàmù ṣùgbọ́n wọ́n ṣe àyà mi gbọ́ yé pé aráàmù ló jẹ́ fáwọn tí ó kì í ṣe olùgbàgbọ́ ṣùgbọ́n àwọn táwọn jẹ́ olùgbàgbọ́ nìyí aláàlú ló jẹ́ fáwọn wọ́n ṣùgbọ́n irẹ̀ ṣùgbọ́n àwọn sàábẹ́ ní in tí wọ́n ṣe ni pé wọ́n fi ẹ̀rí hàn wọ́n bàtán fẹ̀rí hàn wọ́n bífọ́ ọ̀kan tó sọ̀rọ̀ nípa pé ṣé kéferì ni wọ́n máa kí wọ́n kéferì àbọ̀ ní kí wọ́n kéferì umaru kọ́kọ́ ní ká ṣe wọ́n lẹ́gbà pọ́n mutí náà so wa amma ma al-iqrar bil-wujub kéèyàn gbà wípé ọ̀ràn yẹn ni إذا ترك شيئا من هذه الأركان الأربعة تبالو في ككان لأنه هو أريد مرة تاسوي تتسيرو أبي أوي أبي زكاي أبي أج ó gbà kọ́nà yẹn ni o ṣùgbọ́n kò wá kí ó gbà kọ́nà yẹn ni kò yọ zaka ó gbà kọ́nà yẹn ni kò gbà wẹ̀ ó gbà kọ́nà yẹn ni kò lọ aj ففي التكفير أقوال للعلماء هي روايات عن أحمد ìpè ìpè wọn ní kékeré ẹnu àwọn àpòkò lè lórí ṣùgbọ́n yìí tí ó kọ́mọ̀n jù òun ni ẹni tí ó kírun ẹni tí ó kírun kò kí rárá nítorí tẹ̀wọ̀n ní kékeré kóra kó ló ń gbà tó kí ni ọ̀ràn ẹ̀yàn ni ṣùgbọ́n kò kí n kírun nítorí tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ tí àwọn afa ahlu sunnati wal tí wọ́n sọ òun ni kékeré ni eré yẹn bẹ́ẹ̀ pé kò kírun ìbèrè ni ṣùgbọ́n àwẹ̀ zaka ájì tí ò bá ṣe èyí tí ó tẹ̀wọ̀n ní kókò ń ṣe kìfìrí ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni tí ó jìyà ike kò gba àwẹ̀ kò yọ zaka ó dẹ̀ ní agbára àti ìyọ́ kò gba àwẹ̀ ó ní okun àti gba àwẹ̀ kò lọ ájì ó ní agbára àti lọ ájì ètò tẹ̀wọ̀n ni pé ìwé èèyàn bẹ́ẹ̀ tí ò bá ti takò àwọn nǹkan ẹ̀ torí pé àwọn nǹkan yẹn clear ipò ọ̀ràn yẹn ni wọ́n kò wá ṣe wọ́n kò dẹ̀ takò wọ́n ètò tẹ̀wọ̀n ni pé mùsùlùmí ni ṣùgbọ́n ìmọ̀nì rẹ̀ ti jò yóò jìyà wípé kò ṣe àwọn nǹkan yẹn wájú ọlọ́wọ́n ọba àti pẹ̀lú àwọn ọlọ́wọ́n ọba lókù yóò wọná lórí àwọn nǹkan tó ṣe yẹn àfi pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba lókù ṣùgbọ́n ti rún èyí tó tẹ̀wọ̀n òun ni pé kèfèrí lẹni tí ó wá kí o náà mr fẹ́ discuss gẹ́gẹ́ kọ́ yẹn ṣùgbọ́n tí afẹ́jẹ́ kí ó clear sí wa òun tó ń ṣe gbogbo àwọn nǹkan tó náà bá ṣe lọ́rùn ẹ̀ lé wa lórí wọn sí ní ipò kankan wọ́n jura wọn lọ àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa ní wọ́n jura wọn lọ wọn sí ipò kan náà sí ní ipò kan wọ́n jura wọn lọ wọ́n tóbi jura wọn lọ ní ti ẹ̀ṣẹ̀ sèmi ìbẹ́ńdẹ̀dẹ̀ pé tí yẹn bá fi lè ṣe yọ kán nínú àwọn nǹkan tó náà bá ṣe léwọ̀ ẹ ìyẹn ti kúrò ní Islam èmi ń bẹ pé pé tí yẹn bá fi lè gbé jù sílẹ̀ nǹkan yọ kán nínú ti Ọlọ́run subhanahu wa ta'ala ṣe lọ́rùn yẹn ìyẹn ti kíni ìyẹn ti kúrò ní Islam ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Khawarij gẹ́gẹ́ bí ìta ṣìlálàyé títí wọn wọ́n rí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn yẹn wọ́n rí wọn ní lẹ́bù kan náà ṣẹba fi lè gbé kan sílẹ̀ nú àwọn kan yẹn ẹ̀tì kúrò ní islam gbogbo àwọn kan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ yẹn tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá irú ìtànkà fún àwọn àbí kúrò ẹni tó bá ṣe yọ ọ̀kan nú ẹ̀ wọ́n rí kó ti kúrò ní islam wọ́n rí kó ti kúrò nínú islam àwọn múrjíà àwọn wá ipe kó ṣe gbogbo ẹ̀ lápapọ̀ gbogbo ẹ̀ kó ṣe kó gbogbo ẹ̀ jù sílẹ̀ ó ṣe kí ni ó ṣe dúó kò ṣe kì rárá láàrin ara wọn wá pín àwọn nǹkan ní yóò jí àwọn wájú ọlọ́run bá pé kò ṣe àwọn nǹkan yẹn o ṣùgbọ́n mú mi ní sí ilé tó ṣe pé kò nira sínú náà àwọn nǹkan ní rárá o kò ní jí àwọn nǹkan wọ̀nyẹn torí pé kí ni àwọn nǹkan yẹn lẹ́sẹ̀ èso lásán ni èso ni wọ́n kò ń ṣe ikú bí àwọn gẹ̀gẹ̀ ní ìmánì ìmánì gẹ̀gẹ̀ fúnra ẹ̀ ní kò ń lékún àwọn yẹn t'asọ yìí pé kí ni àwọn jàmíyà tó tó tọ́wá wọ̀rọ̀ tábà sọ yìí pé ìpele àwọn àdádálẹ̀ ike olùgbólóhùn ọ̀rọ̀ ìmánì yìí sọ̀rọ̀bá ní gbogbo àwọn boko haram ní wọn ibi tí ní tí wọ́n kan tó ń so lọ́rọ̀ tí wọ́n kèfè rí àti ìsàwọn tó bá jẹ́ ìròyìn ní ìròyìn kọ̀wárí kò rí ni wọ́n lè ní pé ẹjẹ́ ká pádánù àti gbogbo tó bá ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ káwọn bá gbogbo ẹ̀jẹ̀ lọ káwọn pa wọ́n irú òní bẹ́ẹ̀ lè wá fún wọn ni torí pé ìròrí àwọn kàwárí jì ní pé ẹni ẹ̀ṣẹ̀ ẹni ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ṣẹ̀ ńlá kódà àwọn nígbà kókó nínú wọn ipe tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré ni anybody tó bá ti ṣe ìmọ̀ nìyẹn ti wó tó bá bẹ́ tó tìyẹn ní ta ní kò lẹ́ṣẹ̀ kan sí kejì méjì kódà kò jẹ́ṣẹ̀ kékeré tó ló jẹ́ pé àwọn kàwárí gẹ́bà ti padà tó mọ sọ̀rọ̀ wọn ní insha Allah lára àwọn tán ti wọ́ọ̀sì jù nínú ìjọ tó tara mọ́ ìsìláàmù ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lẹ̀ máa ń bá bu nǹkan jù náà làwọn olórí ìlú torí pé olórí ìlú nísìn òun wáyé kí ẹ̀ yóò kàn máa rọ́lu àwọn ẹ̀ṣẹ̀ lọ́ní yórelé yóò ṣe yórelé yóò ṣe torí pé ipò ló ń wá so bí káàrí jídẹ̀ ṣe ń rí àwọn nǹkan ọ̀yẹn ló ń pè ní kíni ló ń pè ń kéfèrè lórí ìtẹ́ ọkọ̀ tó ṣe yìí so kí wá ló kú kò ní pé bóòlá ṣe fẹ́ ọ̀n sí tiẹ̀ ipò tó wà yẹn ó yẹ ká yọ kúrò bẹ̀ torí pé kéfèrè ló lórí so bóòlá ṣe fẹ́ yọ olórí yẹn ní ipò tó wà yẹn torí pé ó ṣe léyìí ó ṣe léyìí ó gba rìbá ó bribe àwọn èèyàn ó jẹ tán lọ̀mọ́lẹ̀ kò provide iná fáwọn aráàlú ó ti ṣe àwọn aburú tó ti ṣe nípa àwọn ẹ̀ṣẹ̀ tó kẹfẹ́ ní ní ẹni ìyẹn tó torí náà wọ́n gbà pé kí ni àwọn gbọ́dọ̀ ọ̀ǹtìtì rẹ̀ so ìyẹn pọ̀ pẹ̀lú òun ni àwọn wàhálà tó ń lọ káàkiri gbogbo àgbáyé sàárín ICC kìnnìkankan kàmọ́ra wọn ibi ọ̀rọ̀ yìí máa ń yìí ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ kí ni definition imani lọ́dọ̀ tí wọ́n kí ni definition imani lọ́dọ̀ àwọn ilé ṣùgbọ́n alùsùn ọjọ́ máa ni ó ṣe wá fífún ẹ̀ mọ́mú tí mọ́tàtẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ rí mọ́jálè mọ́gbòwé èlé yóò ṣe gbogbo ẹ̀ mọ́kò ní pẹ̀ kéfè àti tó bá tó ṣe àwọn nǹkan kan tó ṣe

So look that ikatan para so ikato a very important ni. Ogoro yuma o ni wa bi lo fall sibi. Ogoro yuma e lo mi fi fall sibi. Shuma iti o je ilana ki o je ilana dede ko na ni ilana ti anabu Muhammad sallallahu alaihi wasallam ko fi awon sahaba lelee le ruji. Anje ki tare fun muwa bi ti ka pa tí wọ́n ń ṣe kèfèrí ààrẹ kìí jẹ́ kí àìníkà kó fẹ́ sí ìfowó wa lé lẹ́nu pé àwọn tàbí ní kèfèrí yìí àánú wọn kìí ṣe kèfèrí so àádé kó wà níwọ̀n tí wọ́n sì àníjẹ́ mọ́jíà àníjẹ́ kàwárìj àníjẹ́ mọ̀tẹ́zìlà àwọn mọ̀tẹ́zìlà imani wọ́n ní ẹ ohun tí olùdálẹ̀ ń ṣe zùnà àlèkè kí wọ́n lẹ́fẹ́ pé bí wọ́n ní mọ́ńsílà tún gbé nínú mọ́ńsílà tẹ́ ẹ ó wà láàrin ká pé kékeré àbí ká pé ní múmìnì ṣùgbọ́n a lè pé múmìnì kí wọ́n láti bọ́ sọ́yìn tó bá rí jọ́ǹgbé dàlùkì àmọ́ àní àtúrà ẹgbẹ́ yẹn yóò ra sínú náà ni yóò ra sínú náà ni sọ ẹni tó ṣe pé ó kàn ṣe kí ni ó gba àrùbá alápèjú rẹ̀ sí kí lẹ́fẹ́ pé iṣẹ́ tó ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ni so a lè sọ pé mùsùlùmí ni a lè pé múmi ní a lè lè pé kébèrè kó alẹ́ àtibọ̀tán tó bá jẹ́ ìwé àlùkìyàmà iṣẹ́ ọ̀kan tó ṣe yẹn lásán yóò ra sí mu náà lò pẹ̀lú gbogbo irun tó kí ààrẹ tó gbá gbogbo nǹkan mí tó ṣe yóò ra sí mu náà ni mọ̀tẹ́sílẹ̀ sọ yóò kàríyá nílò ọ̀rọ̀ yóò ra sí mu náà àtàyé yìí kékeré ó rẹ̀ ká kìí tiẹ̀ bíi kèfèrí ni a lè gbógun ti ká pa ká ṣe gbogbo oríṣiríṣi tó Khariji ó sọ yìí tó ló jẹ́ pé àwọn wàhálà tí ó ń lọ tí pẹ́tipẹ́tipẹ́ títí tó ní ọ̀rọ̀ ìmọ̀ni náà ló pọ̀ jù níbi ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní ti àárín tó ló jẹ́ pé àpá sọ fún wa pé áṣù èyí tó jẹ́ ìpìlẹ̀ nǹkan yìí kò náà ní nípa tó ní ṣe pẹ̀lú ìmọ̀ni àwọn kàwárí àwọn náà kọ́kọ́ náà kọ́ bẹ́yọ ìgbà tó bẹ́yọ wọ́n takọ̀ ànábì sọ̀lá lọ gẹ́gẹ́ fún rẹ̀ ibi tí wọ́n wò pẹ́ ti dùn àwọn lára dé ní irọ́ náà dẹ̀ ni wọ́n takọ̀ ànábì sọ̀lá sọ̀lá tó torí náà àdìọ́kàn àwọn kàwárí jì òní pé ànábì sọ̀lá sọ̀lá ní tó bá sọ kò ń ṣe tí ó rí wà báyìí lórí àwọn láti tẹ̀lé táwọn bá rí pé nǹkan yẹn takò àlùkùránì lọ́pọ̀lọpọ̀ àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn tánà ti bá sọ tó wá takọ alukurani níbi ọpọlọ tí wọ́n hàn nígbà so bó wà lẹ́sẹ̀ kànábì kan kànábì kan tó ṣe pé ó kàn wá di nípa tíró ọlọ́run wà fáwọn sọ̀rọ̀ rẹ̀ tí ò bá takọ ọpọlọ títí wọn ní tàbí ti táwọn gbà ní táwọn gbọ́yé ní alukurani wọn àgbà èyí tó bá takọ wọn àgbà dànù torí lọ́nà ẹ̀rẹ́ ní tó pẹ̀lẹ̀ láwùjọ wa táwa yìí náà ní a nílò àdísí ò bá ti bá láàká ìlú òun ò bá ṣòyó wà ní tó wá wù bẹ́ẹ̀ ni àdísí ò tako làáká ìyàwó èèyàn gidi làáká ìtì tiẹ̀ ni ó ní pírọ́blẹ́mù sotori ẹ ló fi ń tako ọ̀rọ̀ anabi sọlọlọ àtàlà sọgbà àwọn kan mìíràn rí kò ń ṣe àwọn kan tuntun àwọn kan lórí ìṣẹ̀lẹ̀ tipẹ́tipẹ́ táwọn afá ti sọ̀rọ̀ ń parẹ́ ṣùgbọ́n àtàrí ìwé ìlú náà ìfì ni ó mọ̀ rìpítì ààrẹ tó ló jẹ́ pé agbọ́rọ̀ wà kí á kù kámọ̀ ń pọ̀rọ̀ ẹ̀sìn wa táàs ní lọ kó sí àwọn nǹkan tó yàtọ̀ sí táwọn sàábé kúlé lórí ní táwọn sàábé kúlé lórí òun lẹ̀sìn ẹni tó wá ti yàtọ̀ sí yẹn